She saying it again ọkọ so called Baba ọmọ ẹ̀ ó interest no gbogbo property ìwèrè to go at you. ṣé ẹyọ obìnrin ẹ tiẹ̀ mọ̀ pé gbogbo ọkùnrin kọ́ ni ó gba àwọn kan tẹ̀ ń ṣe ìjọ lójú ni ṣé mo yẹ ilé tí bàbá tèmi fi sílẹ̀ tó ṣe ní ìsìn àwọn ọmọ tá àti ẹ̀wọ̀n rí àwọn ẹbí tá àwọn náà ń gbé ń bẹ̀ ẹ̀bọ̀dì kan lọ́ọ́ mú yàrá kan ṣe bó ṣe òwò yẹn gan ó ń pàṣẹ mẹ́sẹ̀gì ńlá fún èmi gan pẹ̀lẹ́ tó bá jẹ nígbà tó wà láyé tó fi sẹ́nu wọn ní tẹ́yẹ bá jẹ lẹ́yẹ máa gbé fò ilé tó gbé bó ṣe wà òun náà ni that is all gan àwọn tó máa máa du property everybody máa mú nǹkan tó wù wọn ni bẹ́ẹ̀ ni alágàálí anybody máa máa mú nǹkan tó wù wọn ni na so this ibi tó ń bọ́rọ̀ wọn lọ yìí tí wọn bá wà kẹ́ẹ̀fù tán bá ṣọ́ra àwọn fámìlì o àti eh, whatsoever eh, gbogbo wọn máa lose most of our property yẹn so mainly stranger abẹ́gbọ̀ wàá lose ẹ̀ sọ́wọ́ stranger tí ó dẹ̀ sí nǹkan tí anybody wọ́n máa ṣe wọ́n máa padà gba kámú náà. tó wáyé pé egbè ọ̀run wà lóyè àná bó ṣe kú yẹn sìn ọkọ ẹ̀ kò ní rìjẹ́ẹ̀tì àti take responsibility lórí property yẹn because the man is just like a stranger now àwọn nǹkan tí màá yẹn try àti avoid ni tí ò fẹ́ kó ṣẹlẹ̀ ló sọ pé òun ní interest ẹ̀gbọ́n àwọn Yorùbá máa ń pòwe kan pé odò tó bá tún jó ẹni kún kò lè gbé ni lọ pé odò tún jẹ́ pé ìgbà tí ó ń rejọ tó ń ṣe ní tẹ́rí èjì tẹ́rí kò fira ẹ̀ hàn ni kò jẹ́ ká mọ ojúbọ ẹ̀ gangan bó tiẹ̀ jẹ́ pé a mọ̀ ṣùgbọ́n ó ń pìtẹ̀ bẹ́ẹ̀ pé àmọ́ bẹ́ẹ̀ pa àmọ́ kankan òun náà dẹ̀ra dúró dúró pé àkókò hmm, mọ̀ nǹkan kan kan tó ń ṣẹlẹ̀ ń sìn nìyẹn o kan tó ń ṣẹlẹ̀ lọ́rọ̀ ìgbìn ọ̀run ń sìn nìyẹn fún obìnrin tẹ bá kí ẹ̀ láti mọ òótọ́ ọ̀rọ̀ gangan because ìgbìn ọ̀run she has lived a careless life nígbà ayé ẹ̀ òun ni bàbá àwọn ọmọ ẹ̀ kò ṣe lè dúró with his full chest láti defend ẹ̀ àwọn ọmọ yẹn ń sìn those two beautiful girls ẹ eh, mọ emotional trauma tẹ́ ń kó àwọn ọmọ yẹn sí. ìgbà tó ṣẹlẹ̀ ń sìn ṣé àwọn ọmọ ò mímú pẹ̀lú bàbá wọn ṣé bàbá àwọn ọmọ yẹn kò lọ wò wọn ní skul ó ló lọ wò wọn skul náà ó ti kó wọn ti lọ ṣọlúdé wọn ti ṣe torí ẹ̀wọ̀ obìnrin tó bá rìn pé mo lè gbé mo lè fà mo lè ṣe mo lè ṣe tí bàbá ọmọ yẹn ṣì wà láyé tó sì wà around go and settle. go and settle. adáni má gbàgbé why i can't keep person o mi ò mi ò ń padìyẹ gan èmi <laughs> i'm a gentleman to the core I want to mommy, ló mommy. Balo gentleman to the core àwọn tó bá kàn wájà mi lọ́kàn máa máa parọ́ mọ́ mi máa bú mi máa ṣe bó ṣe àwọn wọn wájà mi ni èmi ò dẹ̀ bóbìnrin jà èmi máa kàn máa fọ̀rọ̀ gbá yín lórí ni mo máa fún yín ló kó ọ̀rọ̀ máa rí máa fọ̀rọ̀ rìsẹ́ẹ̀tì mẹ́mórì yín. a máa fọ̀rọ̀ rìsẹ́ẹ̀tì mẹ́mórì yín ni so ẹ̀yin tẹ́ ń tutù kútu tẹ́ ń sọ̀sọ̀kósọ ẹ ṣọ́ra yín èyí tẹ́ ẹ̀ mọ ibi tọ́rọ̀ ti ń bọ̀ tọ́rọ̀ òde tẹkàn gbẹnu sọ̀rọ̀ tẹkàn pápápápápápápá ẹ ṣọ́ra yín ẹ ṣọ́ra yín ẹ̀yin tí ń ju òkò ẹ tí ń ṣépè tí gbogbo ẹ tí ń bá ju ògúlùtù kan <laughs> àti opó fracasi o àti gbogbo ẹ̀yin spíkà ẹ tí ń bá ju ògúlùtù kan síta. Si Eu? Gbogbo yín máa run for help, ẹ máa run for ẹ máa lọ sásábẹ́ ṣíà. But kí la fẹ́ fi yẹn ṣe? Ọkùnrin ni mí. Ah, èèwọ̀. Ọkùnrin tó tọkùnrin ni bàlò. Àgbà kì í ṣòro bí èwe. Tẹ́yìn bá tiẹ̀ ń kéwe tẹ́yìn ṣe bí ọmọdé tẹ̀ ń ṣe bí obìnrin tẹ̀ ń jàpátá tẹ̀ ń jàpá sọ̀sùn jẹ́ àsìkò ọ̀rọ̀ tí ì tó hmm, ó ní mi ò ṣe take matter in serious I've given my wealth and I still stand on my points yes because ó ládéhùn ó níbi tí ó lọ́rọ̀ tí ó jáde ó dẹ̀ ní request tẹ́ tó lọ gbẹ́nu sí máìkì tó request láti ilẹ̀ tó wà record two years ago mi ò tiẹ̀ àwọn whatsapp mi tí mo lò mi ò tiẹ̀ tí ìlú mo kàn ọjọ́ mo kàn show mo kàn rúgbà àwọn voice mo kàn rẹ́rìn-ín wọ́n ṣì wà ń bínú má wọrí mo sọ fún yín Facebook tó bá lọ ń tẹ̀lé ẹni lórí Facebook you will loss Facebook yàtọ̀ sí real life so bẹ́ẹ̀ kọ́ là ń lọ ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀run là ń sọ mo ń fi eléyìí fún ẹ̀yin obìnrin láàdváìs kẹ́yìn náà ń ṣe dáadáa nu ayé to your own understanding ẹ̀ ń ṣe dáadáa nu ayé ẹ̀yin náà rọ́wọ́ kọ́lé òṣèlú <sighs> thank God wípé èmi ọ̀run o kò bà nǹkan jẹ́ púpọ̀ jù ọ̀pọ̀ ọkọ ẹ̀ tún gáìdì ọkọ ẹ̀ tún ṣé bóyá ọkùnrin bọ́kùnrin ṣe máa sọ̀rọ̀ yàtọ̀ sóbìnrin náà ìmájà gbóbìnrin lápọ̀kùnrin ni ẹ̀wọ́ obìnrin tó máa jáde dáadáa kó máa sunkún kó fi gba sí pátì àbí kó máa parọ́ mọ́ ọkùnrin yẹn ọ̀pọ̀ ọkọ ẹ̀ tún kọ́fà ẹ̀ gbà tó máa fún ní tó máa bèrè interview the first interview ó ní Egbeorun was a good woman ó láwọn bímọ fúnra wọn àwọn separate but we are good friends. àpọ́nlé nìyẹn wọ́n tá à ń pè lọ́kùnrin nìyẹn ó fi yẹn package yẹn gbẹ̀ yẹn ni which ó wà obvious pé Egbeorun was never loyal to that man he she is not a loyalist ẹ máa wo orú pa tí èyí máa sọ lẹ́nu pé àṣírí pọ̀ lọ́wọ́ òun báwọn ṣe ń gún ọṣẹ ọ̀dọ̀ bàbá táwọn ti lọ ń gba ọṣẹ ọ̀dọ̀ bàbá táwọn ti lọ ń gba iṣẹ́ ọ̀dọ̀ ìyá kan táwọn jọ lọ pé ọ̀ṣírí máa lọ́wọ́ pa of course àbúrò ẹ̀ náà tó ń sunkún lọ́jọ́ yẹn tó ní ẹ káwọn ọmọ máa ráre kí ló kàn ẹ pẹ̀lú àwọn ọmọ tó fẹ́ ráre ṣẹlẹ́yìn tẹ̀ ń kọ́rọ̀ ọjọ́ tẹ̀ ń kó pé ẹ fẹ́ kọ́mọ jogún ẹ no irọ́ lẹ̀ ń pa gbogbo àwọn tó ń kọ́ ilé àbí mọ́tò tó ń lò lé nìsín tó bá dìgbà táwọn ọmọ yẹn bá dàgbà tó bá máa jọ kò ní ṣe taste wọn mọ́. I'm using myself for example. My dad used to have one of the best hotel in Ijebugbo in the 70s. In the 70s, 80s, 90 before he passed on in two thousand and two or three or thereabout. One of the best first class hotel in three different places. We have annex. Then, but today, the man is gone. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ bẹ̀rẹ̀ kọ́ là ń lọ. Sórí ọ̀rọ̀ ayé kọ́lé mẹ́fà kọ́ kínní kan ṣùgbà kan vanity. One man jàdú kọ́kọ́rọ́ ẹgbọ́n tì í ẹ gbọ́ pa egbe ọ̀run àtàbúrò ẹ̀ ẹ wọ́n ní kó mú kọ́kọ́rọ́ lẹ̀ òun bá ní kọ́kọ́rọ́ o èèyàn kan lọ gbé jẹnẹrétọ̀ ṣọ́ọ̀ṣì àmọ́ wọ́n sì máa gbàgbé léèbù wọ́n sì máa lọ tàgbé léèbù ṣọ́ àwọn kan wà pé kí wọ́n retí kí kí gòbè ìṣẹ̀lẹ̀ dáadáa ni wọ́n á kàn lọ gbé pẹpẹ egbe ọ̀run ni wọ́n máa lọ tà á wọ́n máa lọ gbàgbé léèbù tó fi dẹkọrétì ṣọ́ọ̀ṣì gbogbo agbóhùn wọ́n máa lọ gbé wọn lọ tà á. sorry I can't receive call now. I'm on live broadcast with my fans. Yeah, will message we have on different message. Uh, good afternoon, sir. <laughs> oh God, how are you? How are you? Craig on neck, girl. Anyway, so and I want to tell you, I help them. Don't worry, payroll one year on a weekly ó ní àìmọ̀ pé àwọn òbí wa àwọn òdẹ̀ wa pariwo àdẹ̀ wa sọ̀rọ̀ lé lórí pé àwa ṣe báyìí àwa ṣe báyìí ẹ̀tẹ̀ bá chùsì pé ẹkàn fẹ́ bójú bàálò jẹ́ àbẹ́kàn fẹ́ downgrade bàálò ẹ̀yìn ni ọlọ́run ni ẹ̀ ọlọ́run kò sẹ́ kò sẹ́jọ́ púpọ̀ tí mo fẹ́ bá yín rò bí ìṣe wípé a time will tell abẹ́bọ̀ a time will tell.

àbí o reply tó dáa nìyẹn owó parí owó i love that respond i love that respond alright so a time will tell eh, ẹni tán ni kò ṣe tó ni tó lóun kẹ ẹ ẹ lè ṣe aṣètò ẹni sùúrù gbà díẹ̀ lóko ẹ máa wá rí ẹni yẹn tó máa ó máa máa rìmíìsì tó tó tó tó ó máa wá sọ di rìmíìsì wọ́n padà bọ̀ wá ṣe rìmíìsì tó tó tó <laughs> wọ́n bọ̀ wá rìmíìsì ẹ̀ so ṣe láwọn ìsọ̀ǹgbé blọ́gà obìnrin tó ń ṣe women support women sọnù ẹ fà wọ́n yẹn lẹ̀ mi ò ní time láti dá hell no i don't have their time they are just too low for my standard cause thinking faculty wọn lò gan mo respect èèyàn kan nu yín which is a eh, voice for sisters Biola oh UK UK based lady she's very intelligent òun lọ́kọ́ gbọ́rọ̀ ẹ̀ sórí bíi gala tó ní ẹ̀wọ̀n ìṣá àwọn ó pè mí then I was at work I was busy I couldn't pick the call I didn't speak with her on, on, on WhatsApp ó drop message pé ṣé mo rí nǹkan tó ń fly kiri ṣé mo ṣe wá lọ ṣe update lórí ó jẹ́ tún ṣe show gan mo rántí ó ṣe show bíi méjì ẹ̀ kékeré kan later lòun náà wá rí i pé ọ̀ oh, ta ni opó fracas fracas làwọn ilé wa ṣe jàre opó fracas lẹ́kọ̀ọ́rọ̀ ẹ̀kún ẹ̀ tó bá rí tó bá rí tó bá rédí àti ṣe nọ́mà àti sọ nọ́mà àti sọ ọ̀kan tó máa ṣe fún àti sọ bóyá máa lọ fún ọ̀kan tó máa ṣẹlẹ̀ ó máa lọ padà ṣe nọ́mà tó bá dẹ̀ kó máa pariwo kiri social media so kò káyé rárá gbogbo yẹn àwọn òfò fún gbogbo yẹn abẹ́wọ̀ ibi wọn rí wọn kígbe wa lọ ibi ẹ bá ti mọ̀ ẹ kígbe wa lọ orí kì í fáwọn ẹ̀dọ̀ kì í dùn pín òtútù kì í mẹ́ja lá ah, mo ń yan ṣíkìn kan lẹ́ẹ̀kan ẹlòmí dáhùn pé mi wá tún sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ àwọn láìkẹjọ́ púpọ̀ ọ̀rọ̀ díẹ̀ fàájì púpọ̀ ni ọlọ́wọ́ mo ti yan ṣíkìn kan síbi ẹwọ tó kì í gbé ṣíkìn mi jáde kàrọ̀ ó ti tutù báyìí ìyá abẹ́rẹ́ nǹkan ah, bẹ́ẹ̀ lọ́lọ́run ẹ fi lè ẹ fi lè mú kinní ni o ó dẹ̀ ti ń jẹ́ kí n lè roast a máa yan tó máa gbẹ nsìn a máa tún yan ẹ má wọlé ti gbàgbé pé mo fi sínú oòrùn ẹ mo fẹ́ fi mú kinní tẹ́lẹ̀ kí n fi step down so any hey, Balochans ẹ má máa tẹ̀lé ẹnu lórí social media o Facebook hmm, live social media ó yàtọ̀ sí real life o ẹ má dẹ̀ lọ́n tẹ̀ lẹ́nu wọn pé wọ́n ní wọ́n pé ẹnu ẹ̀ wò tí ì bá ṣe pé wọ́n ti ṣàṣìyàn àbí àwọn orogún ìyá ẹ̀ àbí kó jẹ́ village people ẹ̀ náà padà lẹ́yìn ẹ̀ tí fẹ́ scam ẹ̀ owó tó ló ní èlò owó gúgúrú àbówó ẹ̀pà <sighs> anyway àwọn oníbàyẹn rojọ́ púpọ̀ àdìbàyẹn rojọ́ púpọ̀ mo kàn fẹ́ sọ fún yín ni ẹ fọ̀rọ̀ ìgbìn ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ èyí tó bá fẹ́ gbọ́n nù yín ni èyí tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ tẹ́ bá dẹ̀ kẹ́kọ̀ọ́ náà tẹ́ bá fẹ́ gbọ́n you are free to go tẹ́ ẹ kú oní oní only, access láti gọ̀ tó máa fi kú náà you are free to even go. so yẹ n sin o free o free gan cause it's your right láti go. it's also your right láti pé kó yá nínú omi ọgbọ́n tá à ń fún ẹ sìn kó ṣí ọpọlọ ẹ lẹ̀ kó wojú kó wojú dáadáa àwọn òṣèrú wọn ẹ má fi mi wé wọn a kì í kẹrù mọ́ nǹkan bẹ́ẹ̀ èèwọ̀ má máa fi mi wérò àwọn gbótótótó tó tẹ̀ sọ ẹ́ ìyá ẹ̀kọ́ sì dànù ẹ̀kọ́ sì kúrò mọ́. who say no government ní Germany gan ẹ Germany ah, ẹ bọ́ lẹ́bẹ̀ẹ́ náà nílùú tí mo ti covid tí gbogbo ilé ayé mì tí gbogbo wọn bẹ̀rù ìjọba ghana gan wọn wọn ṣe tuálè fún mi ah one of the first Nigeria ta ni ní city ní city tí mo wà èmi ní Nigeria àkọ́kọ́ tíjọba fún ní document wọ́n fún mi tí lórí tèmi wọ́n fún àwọn ọmọ mi náà tí mo gbé wọlé ní twenty seventeen mo gbé wọn wọ Italy mo dẹ̀ tún gbé wọn wọ bíi ní twenty nineteen torí tèmi wọ́n fún àwọn ọmọ mi náà document pé áà eléyìí eléyìí yàtọ̀ wọ́n ṣe tuwálè fún Bello níjọba Jámánì gan <laughs> wọ́n mọ̀ pé kò sí mímí kan omi ojì kan kì í jà kó dominú àgbọ̀nù àwa dúró digbí àwọ̀ àpá àdúró dáadáa kò sí mi ò tán ra mi jẹ mo mọ ọmọ ẹni tí mò ń ṣe mi ò fọwọ́ sí ju èlé bàbá mi yes ìjẹ̀búrẹ́ mi wà kó bọ́ náà ṣó lọ́kì kì wá tún ṣèjẹ̀bú àwọn ọmọbìnrin kan tọ́kàn tọ́kàn gbọ́ pé jẹ̀bú ni bàbá wọn tán bóyá ìyá wọn gbóyún wọn sá kúrò ní jẹ̀bú tó lọ bí wọn síbòmí àbí nǹkan tán wọ́n ṣe ìrànlọ́wọ́ pé àwọn ah, máa ní ìyá àwọn máa sọ pé jẹ̀bú ni bàbá àwọn táwọn náà ń pera wọn jẹ̀bú ní irú yẹn kọ́ mo ṣe primary school ń jẹ̀bú gbó ẹ̀gbó mo ṣe primary school mo ṣe nursery and primary ní jẹ̀bú gbó so kí ló fẹ́ sọ fún ra wa yìí oh. so àròkọ ni music ẹ fi ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀run ẹ fi kẹ́kọ̀ọ́ ẹ̀yin tí ẹ máa ń yára láti judge àbíjẹ́kọ̀ máa gbọ́rọ̀ kan lórí social media tẹ máa sáré gbé parí. èèyàn kan ní kí wọ́n advice pa gbé ọ̀run kó hand over everything tó wà lọ́wọ́ ẹ̀. Hmm. anyway. Eh, ọ̀rọ̀ ti sọ already pa gbé ọrùn ó ní right àti àti jogun bẹ́ẹ̀ because ó ti sáàfù ẹgbẹ́ ọrùn ẹ má mú sentimental wọ̀ tó bá léèyàn inherit it's not about eh, eh, ta ló sáàvù ẹni yẹn nígbà tó wà láyé ta ló sáàvù ẹ ṣẹ́rẹ́ àwọn olówó tó wise pàápàá yẹ́ ìnẹ̀ in the Europe most of àwọn tó ń ṣe dáadáa tó ń lówó tó ń wà òkè hmm? tí wọ́n bá kú wọ́n sọ pé àbúrò mi ẹ̀gbọ́n mi ẹni tó dúró tì wọ́n tó take care àwọn wọ́n máa fún òun náà ní ṣíà ẹ̀ ìmí gan ẹni ẹ ló máa ń padà ìhẹ́rì tí gbogbo nǹkan tẹ́ni ẹni pàṣẹ pé àwọn fámìlì wọn ọ̀ràn àwọn fámìlì gan náà ń sọ̀kò fún látọ̀ọ̀kan àwọn fámìlì gan náà ń parọ́ ọmọ náà ń bà lójú jẹ́ bẹ̀t ẹni tó dúró tì tó sáàfù ẹ̀ hmm, tó sáàfù ẹ̀. tó sáàfù ẹ gidi ẹni ẹ náà ní right àti inherit so pa òun náà wà entitled sí property ẹgbẹ́ ọrùn ṣètìrí reason tí ọkọ ẹ fi sọ pé òun ní interest ọ̀sọ́ ti mọ̀ pé ọ̀rọ̀ ń pọ̀ lórí ọ̀rọ̀ sì ń bọ̀ ìmájà pé irú máa yẹn sì ló ti ń bèrè kọ́kọ́rọ́ lé eh, kọ́kọ́rọ́ mọ́tò eh, ta ló wà níbi kan tó ti ń tẹ́ àti orí ẹ̀ náà máa padà àfi fọ́ àgbọn tó ń fọ́ lọ́wọ́ ẹ̀ sí. But the man, the guy was very intelligent by focusing lórí àwọn ọmọ ẹ̀ àmọ́ yẹn gangan ní iṣu kì í ṣe gbogbo rọ́bìṣì tó kólẹ̀ àti ilé àti ewu jíjà just ẹrù dustbin ní gbogbo ẹ̀ hmm. ẹrù dustbin cos maintenance ilé yẹn àti pa o àtàbúrò àtàbúrò ẹ lè mẹ́ńtẹ́nẹ̀ irú ilé ibi tó ń ṣe lọ sí sí yẹn sí ẹ fún ibẹ̀ yẹn ní the next one year ẹ padà lọ sí ilé yẹn Gbénga Adébóyè hmm, ilé Gbénga Adébóyè sí fẹ́ǹsì ẹ̀ ti ń wó ìgbà tó ń sin Gbénga Adébóyè láti Òjòdú Bágà àwọn èèyàn rìn dé ta wọ́n demonstrate látọjọ́ ta wá ságídíngbì wá sọmọlé lọ sójú olùbágà níbi ọ́fíìsì ẹ̀ lọ sí gbogbo ọ̀nà àdìgbòlùjà gbogbo àwọn olówó ra inside eh, ìṣẹ́rí ìṣẹ́rí odò gbogbo bẹ̀yẹn ilẹ̀ mìkan bẹ́ẹ̀ ni pé wọ́n máa sọ sàárè Gbẹ́ngà Adébóyè àbí ilé ẹ̀ wọ́n máa sọ di museum ni at the end of the day àwọn èèyàn ló ṣe wá solicit mo rí bàbá kan tó lọ ṣe fídíò pẹ̀lú Lára the other day tó ń ṣe ibi tí Gbẹ́ngà Adébóyè rẹ̀ tó ọ́fíìsì sí ẹ̀ ọ́fíìsì ẹ̀ kankan anyway let me not go to that láńlọ́ọ̀dù Gbẹ́ngà Adébóyè làwa jẹ́ ni bàbá tèmi jẹ́ nígbà tó wà láyé those days so It is what it is. It is what it is. ṣẹ́rí ìwọ̀nba lè hàn sáré ọ̀rọ̀ ayé mọ̀ ìbẹ̀jù lẹ́kì ẹ̀yà ara lẹ́kì our market ṣẹ́rí as of today ẹ̀yin tẹ́ lọ́n ra léṣe tí o <laughs> mo ti ẹ̀ rí bọ̀dà bọ̀dà ẹ̀pàgbó tọ́lọ́ fi lè hàn létí òkun jọ sí tán fi gbé gẹṣin. <laughs> ọkàn rẹ̀ rí ni ọlọ́gbé ọgbé gẹṣin ọgbé gẹṣin létí òkun wọ́n fẹ́ talẹ̀ fún létí òkun <laughs> bóyá ó ti gbowó lọ́wọ́ ẹ̀ ṣe ó ti ẹ̀dá kan ètè gbowó lọ́wọ́ ẹ̀ kó ètè ṣe payment irú òjò tó rọ̀ lé ní nc alágaali ajé àdìsẹ́rí lẹ́kì as you speak ìbẹ̀jù lẹ́kì. Ibeju Lekki as we speak. Hmm. This was two hours ago. Let me upload the picture. Láti island, the mainland is omi ti take over many places mo rí fídíò kan tí èèyàn kan blog gbogbo ìyànà wòrò kankan gbogbo bíi tí odò yaláró owó tó odò yaláró ẹ alàgàlè anyway mo kàn gbàdúrà fáwọn tí ó lose property pé kọ́lọ̀ kó kó dùn wọn nú ẹlòmíì ò ní lè sùn nílé ẹ̀ lálẹ́ yìí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ò ní lè sùn nílé wọn lálẹ́ ní Lagos State Èkó arómi sálẹ̀ gbẹ́lẹ́gbẹ́ òun la fi ń sọ fún yín ẹ sáré ayé mọ níwọ̀n gbogbo tó ń làkàkà tó ń ṣe tó bá wọ lọ́hùn tó lọ́hùn bá lòun dé gbogbo ẹ̀ kò ná ọlọ́run ní nǹkan kan láti sú ipò ẹ̀ dànù under thirty minutes mansion rẹ tó ń náwó lé lórí tó ń bá gbogbo èèyàn jà tó ń gbọ́ ọlọ́pàá tó ń sú tó ń ṣe tọ́lọ́run bá lòun dé gbogbo nǹkan tó kó síbẹ̀ kò sí kò ná omi ní wákàtí kan láti gbé lọ ẹ lọ gbọ́ news náà ẹ lọ sórí news flood everywhere in Lagos now àwọn tó ń gbé Lẹ́kì àwọn èèyàn kan ti ń blame ara wọn pé kí làwọn lọ ra lé sí Lẹ́kì fún wọ́n ti ń pìfẹ́ mainland nsìn ju Lẹ́kì lọ because of the water àwọn tó wà mainland gan omi ní stop wọn ṣé àwọn tó wà Ṣàngó lẹfẹ sọ̀rọ̀ wọn ni ṣé ṣé èrí Portable kó kó ṣe fídíò ní àdúgbò ẹ̀ kó dáwó kó ṣe bóyè ṣe mọ́ kó lè wá mọ́tò gan ládùúgbò ẹ̀. ẹ Portable gan sì gbogbo àdúgbò ẹ̀ yẹn gbogbo Ṣàngó ìjókòó omi ti take over everywhere ẹ̀mọ̀yà àwọn property ṣèbí ibẹ̀ yẹn mainland tún ni o àwọn ti Lẹ́kí ló ń jẹ̀yà ìjù ilé omi ó ti gbé many thing lọ yà ìyá mi ẹ káàsán àwọn ọmọ ń kọ́ṣẹ́ àlàáfíà lẹ́wà Yẹmisí Àjàyí welcome aboard. so ìwọ̀nba ló gbúdọ̀ gbé ọrọ̀ ayé yìí sórí mọ́ ẹ wo ibi ọ̀run sí ilé very beautiful house àdúgbò mi tó ń lọ sí sí yẹn ó ṣe mọ́ láwọn èèyàn mi ń bẹ̀ tó ń gbé ń bẹ̀ ọjọ́ tó ń sin gangan nọ́ọ̀sẹ̀ ní òkàn fẹ́ blọ́ọ̀gì ẹ̀ negatively mo fi mọ̀ọ́mọ̀ jẹ́ káwọn bloggers mi máa sọ̀rọ̀ nípa ẹ̀ everything sórí ẹ̀ tó deep gan wọ́n everything wà lọ́wọ́ but kí la fẹ́ máa sọ gbòye fún bẹ́ẹ̀ mo promise nígbà yẹn mo ní ọ̀rọ̀ sì máa jáde o ọ̀rọ̀ ìgbín ọ̀run yìí ó sì máa jáde because ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbin tísàlẹ̀ ọ̀rọ̀ ò bá lẹ́gbin ni o ti bàlágà ọkùnrin tó bímọ méjì rọ̀gbọ̀dì bẹ́yẹn fún tán ti ń ṣe dáadáa kí ló ṣe ẹ́ tó lọ wà lóyè àpẹ̀lọ́kùnrin yẹn gbà tó rí pé búrùjí ẹ bẹ̀rẹ̀ sí ní jí tọ́wọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe tí búrùjí ẹ bá pure tó wù ẹ bá mọ́ wàá gbé ọkùnrin yẹn along. in other words ibì kan fídíò kan wà tí ọkùnrin yẹn ní interview egbin ọ̀run lọ ṣọ́nà lọ́dọ̀ bàbá eh, ṣé wọ́n ṣàlè pé lọ́kọ ẹ̀ torí kò recognize ọkùnrin àti gbogbo agbọn àti ẹ̀rọ bóyá bóyá sẹ́nítọ̀ kan ló bímọ fún ni àbí nǹkan gbà tó ń ṣe làwùlàwù tó ń máa ṣe tó bá ti jí láàárọ̀ lọ gbọ́ mi lọ́sí tó pàṣẹ bíi pa ọlọ́run gbà ẹ̀ a rò pé at the end of the day àwa rí ibi tọ́rọ̀ ti wá gangan kégbe ọ̀run tó di nǹkan tó di yẹn bàbá ẹ tó jẹ́ um, bàbá bàbá àwọn ọmọ ẹ̀ ó ṣe prayer fún egbe ọ̀run ó ṣiṣẹ́ fún ó ṣáájò fún gẹ́gẹ́ bí àwọn aládùúrà náà kí ànẹ́sì náà ni bàbá ẹ̀ mo ṣúọ̀ pé reason yẹn tó kọ fi lóhùn ní interest gbogbo property ẹ because ó mọ ìbẹ̀rẹ̀ ó mọ kúlẹ̀kúlẹ̀ kó tó become anything láyé kó tó di gbogbo nǹkan tó di yẹn ọkọ ẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ ó wá rin àwọn ọ̀rìn kan gbà yẹn tí ọkọ ẹ̀ ò àwọn kan gbé rúmọ̀ kan ọkọ ẹ̀ fẹ́ lóbìnrin mi ó bá ọkọ ẹ̀ pẹ̀lú obìnrin mi kí ló ṣẹlẹ̀ ayé ọkùnrin nìyà is an is African man ọkọ ẹ̀ máa fẹ́yàwó mi of course ó máa fẹ́yàwó mi ẹ gbàgbé for better for worse àmọye òrùka for better for worse tó ń ṣe é sí wọn bá ṣe for better for worse bá tó lọ́la tún ṣe for better for worse fẹ́ lómi àtúnfẹ́ lómi tó bá ti bímọ o ti wà nù ọ̀yàwó náà nìyẹn wọn ò lé ẹ ṣùgbọ́n tó bá mọ̀ wọn ara ẹ tó bá ní pákéjì tó bá jẹ́ ọ̀rẹ́ ọkọ ẹ òun lè máa fi dalẹ̀ you have to learn how to tango you ladies most of ẹ̀yin obìnrin sì ẹ̀ kọ́ àwọn ọmọ yín obìnrin ní ẹ̀kọ́ gidi béèyàn ṣe ń tángù pẹ̀lú ọkùnrin torí ọjọ́ alẹ́ ẹkùn bìlẹ̀ pé kẹ́ ṣoge kẹ́ wọṣọ kẹ́ jẹun kẹ́ makeup obìnrin mi time tẹ́ fi ń kun ojú tẹ́ fi ń makeup tẹ́ fi ṣe tẹ́ bá lè spend the half of that time kẹ́ fi tún ìwà yín ṣe ni ilé ayé ìbá rojú àwọn Yorùbá máa ní problem and take the whole time and spend a whole lot of money for you to look good ọ̀tọ̀ lẹ́ máa scrub skin care lẹ́ máa ṣe fọ gbogbo ẹ̀ ló máa mọ́ ẹ máa kun gbogbo ẹ̀ wá dàbí èrè ìlú wa ẹ dàbí eégún kálálùmọ̀ ìjẹ̀bú àti bá ṣe gbogbo ẹ̀tàn at the end of the day ìwà yìí ò dáa Da dáa pínpín it's nothing to write about. Stop the makeup. Work on your character. Work on your person. Stop the facial or the physical makeup. You spend too much money, too much time doing makeup, look good, shady, shoyan. ṣe gbogbo paparazzi paparazzi lásán ni but your attitude is zero. You can't even manage a man You can't contain a man. It's no longer a news. I'm a single father. Me, ò dẹ̀ fi ń bò brokers. ń sọ lórí broadcast. Adẹ̀tí láwọn òrírí So àwọn ọ̀rọ̀ kan àti mi ò lè máa I won't say it. Gbogbo àwọn tó ń búlì mi, drag me. ọ̀rọ̀ bẹ́ẹ̀ My ass. wa come bá my sọ̀rọ̀ pé ẹ eh, ládùúrò kan tó jù You ti rí lọ́rọ̀ obìnrin. Ẹ fẹ́ gbọ́ mi ò lè sọ, ẹni tó bá ti involve ọmọ. <gasps> ò lè gbọ́ lẹ́nu mi I won't say it torí ọjọ́ ọ̀la kò sí tóbìnrin lè ṣe fún àwa yìí tí ọmọ bá wà involve láàrin mi àti obìnrin yẹn àfilẹ̀ fọlọ́ àfilẹ̀ fọlọ́ òun ni ọkọ ibi ọ̀run ṣe lẹ wá rí rìsọ́ọ̀tì ẹ̀ ń sìn ẹgbin ọ̀run kò kò wà lóyà sọ́kọ ẹ̀ nígbà tọ́wọ́ ẹ̀ bẹ̀rẹ̀ sí ní jí highest offence ó lè sọ ọ́ sí ni pé ẹ bóyá òun kapẹ̀ lóbìnrin kan àbí ó ṣe it is normal we are Africa even àwọn òyìnbó tó gbẹ́sìn wèrè wá fún yín gan ní kinní tó ń ṣe wọ́n ń ṣe mẹ́wàá obìnrin òyìnbó wà tó máa níyàwó tó máa lọ́mọ tádẹ̀ tó máa bá ọkùnrin ẹgbẹ́ ẹ̀ ṣe wọ́n dẹ̀ máa kóde ara wọn á pákéjì ara wọn bẹ́ẹ̀ ni pé nǹkan kan ò ṣẹlẹ̀ ẹ̀ lè rí lójú wọn wọ́n ń ṣe nǹkan tó burú jáì wọ́n pọ̀ gan tó ń ṣọkùnrin ṣobìnrin wọ́n pọ̀ gan tẹ̀sẹ̀ láwọn ará áfíríkà àti tó gbé àwọn kan míì àti kàrámọ̀ àwọn kan míì tó yẹ ká kàrámọ̀ ẹ ti wá gbàgbé ọmọlúwàbí ọ̀pọ̀lọpọ̀ yìí ti gbàgbé ọmọ ẹni tí ó ń ṣe ìyá ẹ̀ lè gbé ọ̀run jẹ yẹn sìn even after her death ọkọ ẹ gbìyànjú kò fẹ́ sọ̀rọ̀ ẹ omi tọ̀rọ̀ tí wọ́n ń jáde tí màá yẹn bá rí lè fẹ́ sọ̀rọ̀ wípé òkè wọ́n provoke ẹ̀dín lẹ́fọ̀ọ́ ó fẹ́ rí lè bọ́ọ̀sì bọ́m̀bọ̀mù yín nǹkan tí màá yẹn máa sọ pa ibi ọ̀run you be so amazed but torí àwọn ọmọ ẹ̀ mo fẹ́ lè sọ pé irú èèyàn bẹ́ẹ̀ irú èèyàn bíi tèmi ni ọkọ ibi ọ̀run yẹn because of those children ló fi package Gabriel Queen. She's a good woman, though we have issue, we are separated, but we are good friend. Lórí Ronnie packaging lásán nìyẹn. Kọ̀tẹ́ bá good friend ni gbogbo àwọn property gbogbo àwọn tó ṣe yẹn, ọkọ ẹ in charge. Ọkọ Eluma mo máa mọ engineer to. She said ẹ ló máa mọ bóyá He will know how to interfere Boro ishe lọ́sìn Ewo pa ordinary pa àtàbúrò ẹ wọ́n ń ṣe rádaràda because the husband didn't really know much because egbe ọrùn fún rẹ̀ kò carry Baba àwọn ọmọ ẹ̀ along ìgbà tó ní bó ti sick, sick tó ní pé àtòun gan ti ń rí fìrífìrí ikú ló wá ń sọ fọ́kọ ẹ̀ pé ẹ pé kó wá òun fẹ́ àdóva ilé fún òun fẹ́ ṣe nìyẹn òun fi wá lẹ́yìn tí nǹkan ti bàjẹ́ so ẹ̀yin obìnrin tẹ́ ṣe l'opportunity tẹ́ ṣe ẹ má jẹ́ kí nǹkan bàjẹ́ pátápátá kẹ́ tó ṣe correction kò sẹ́ni tó mọ ẹni tó máa kọ́kọ́ lọ o kò sẹ́ kò sí senior prefect nínú pé èèyàn ń kú o kò sí class captain lọ́rùn o ẹni tó bá dé bus stop wẹ̀ dandan ó máa lọ náà ni ẹ̀ tó bá wá lọ tán ẹ̀yìn tó fi sílẹ̀ kó má bàjẹ́ la ṣe ń sọ ìtawà ń sọ fún yín mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ ẹ jẹ́ lọ chicken ó dàbí kó má ti ó má ti sẹ́ńpẹ́pẹ́. Watisele Kejo. So I'll see you guys later.